ẹ̀yin ará mi ẹ bá mi ká lọ àṣírí ọjọ́ ìbí solution TV ló ń sọ̀rọ̀ mo fẹ́ sọ̀rọ̀ nípa ewé tí ẹ̀rí tí a gbé sí àwòrán rẹ̀ jáde ewé là ń pè ní ẹ̀yìn olóbe ẹtìrí ẹtìrí kíní tó so lẹ́yìn rẹ̀ ẹ̀yìn ẹ̀yìn lólobé so sí ẹ̀yìn ẹ̀yìn lólobé so sí ẹ̀yìn ẹ̀yìn lólobé so sí àwọn àgbàlagbà wọn a máa lò ó fún àlàáfíà ara tó pọ̀ wọn a sì máa lò ó fún kẹ̀mí gígùn wọn a sì máa lò ó dákun ká burú má bàa ṣẹlẹ̀ sí wọn kọ́lọ́ má jà burú ṣẹlẹ̀ sẹ́ni kankan wa. ẹ bá mi share rẹ̀ ẹ bá mi tẹ like ẹ bá mi share rẹ̀ báwo la ti ń lo ewé yìí a máa lo ewé yìí fún ẹni tó bá ní kidney stone àbẹ ẹni tó bá ní bp hypertension ẹ bá mi share rẹ̀ máa ṣàlàyé rẹ̀ ní àárọ̀ yìí báwo ni a ti ń lò ó ẹni tó bá ní kidney stone ẹni kọ́ lọ bá mi já ewé yìí tá à ń pè ní ewé ẹ̀yìn olóbi ẹni kó já kó pọ̀ dáadáa nọ́mbà mi ò change zero seven zero double three double four nine five nine eight zero seven zero double three double four nine five nine eight ẹni kó já ewé yìí kó pọ̀ dáadáa lẹ́yìn ìgbà náà kó bá mi já ewé efinrin ewé efinrin ewé yìí ni à ń pè ní ewé efinrin ewé efinrin eré ẹ ti rí i ẹ ti rí iná orí rẹ̀ eléyìí là ń pè ní ewé efinrin lẹ́yìn náà kó já ewé efinrin yìí tó bá já ewé efinrin yìí tán ó di méjì lẹ́yìn náà kó wá lọ já ewé ewúro ẹ ti rí bitter leaf kó wá lọ já ewé ewúro ewé efinrin ewé ewúro àti ewé ẹ̀yìn olóbe ẹni kó bá mi gbo mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ tó bá ti gbo mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ omi tó mọ́ tó mọ́ dáadáa omi tó mọ́ tó neat dáadáa ni kò fi gbò mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ tó bá ti gbò mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ kí n ló kàn zero seven zero double three double four nine five nine eight bá mi ṣí àrè dákun ẹ ṣí àrè sí èèyàn ogún yóò dáhùn fún ọ ẹni tó bá ní kidney stone tó bá ti wá gbó kó gbó pẹ̀lú omi tó pọ̀ ó gbó pẹ̀lú omi tó pọ̀ kó já ewé náà ní kó pọ̀ dáadáa kó wá tó bá ti wá tó bá ti wá gbó tán ẹ yọ sàkìtì tó kù ńbẹ ẹ kọ́ wá kó omi lásán ẹ wá bí omi kalẹ̀ kó mi yẹ lóyá bí two hours after two hours ẹnikẹ́ni ẹ máa mu kọ́ọ̀pù kan kọ́ọ̀pù kan tí ó mu tí ó yó dáadáa ni o yóò mu àmúyó àmúyó tí ó mọ̀ pé ah mo mú mi yìí mo yó tí ó mu àmúyó tó yẹ pé nígbà tí ó wà fi tóbi five minutes á padà lọ tọ̀ ẹ̀yìn o kó máa mú bẹ́ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run insha Allah kó àtúndà ìtara nígbà tí ó bá fi mú bẹ́ẹ̀ láàárín two weeks kó lọ ṣe test padà wọ́n sọ fún un pé ó ti ń balance ẹ bá mi share rẹ̀ the more you share the more you gain ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn èèyàn ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn tó ń súnmọ́ yín ẹ fi ṣàǹfààní fún yàn tó bá ti share rẹ̀ fún yàn ìwọ náà ó gbalada ẹni tó sọ kò sì ní dín ládàá tàwa náà kù sáwọn àríkùn tó dàbàrà káàtó.